الله هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني oṣù enewu october nologun yọmẹlẹ 2014 almuharram nologun yọmẹlu 1438 hijiriya karatuwa da yi ruruwa ne a ya cale kwayi a kitabu tawhid لمحمد بن عبد الوهاب رحمه الله أدي بابي ويكي أكولا باب لا يقال السلام على الله ونجد أجوى مع كنهم iyo negide aka wa kakini iyo kone kina kakini ebo eh, gide poyo iyo kone kina kale ebo eh, gidu yoyo aba ke ebo gide poyo iyo to ama ami sahabe onugunugu egba eh, kuma chane adini ababa yin ogele machaka yin في صحيح عن ابن مسعود رضي الله عنه حديث الفاكي وافقه ابن مسعود رضي الله عنه ينهي كنا إذا كنا مع النبي صلى الله عليه وسلم يعني شان كما يوك يونس صلى الله عليه وسلم شان كما دك يونس صلى الله عليه وسلم في الصلاة قوبا قلنا أنا كما شاشته يا مالدين السلام على الله من عباده ebo kídójídẹ́pọ̀ ọjọ́ ẹ̀bọ́ kíkúbà máa dùn asalamu alakulan ẹ̀bọ́ kídó yẹ́ na bá nẹ́yìn tó a máa ṣe akọ̀lọ́ gẹ́nẹ́lẹ́ ṣẹ̀kọ́ alàtàkà níbi sallallahu alaihi wasallama fa inna allah wẹ́n wọn kàkẹ́ bọ́kí dẹ́pọ̀ ọjọ́ rẹ̀ dúdú nùgbùnùgbọ̀ ọjọ́ òǹṣẹ̀ bọ̀ ṣan lẹ́ṣin àníbi sọ́lọ́lá alẹ́sọ́lámá ìyá describe ọjọ́ kàkí ni ọjọ́ òǹṣì sẹ́lá ìyá ṣàdùá ṣẹ́ǹkì họ ṣíkọ́ ní allahumma anta fihi masail ina mu koshe idiyo karatu gidai kacin al'ula yurdun tafsiri salam auji salamu ma yamma marafi salam السلام اسم مصدر وهو من الفاظ الدعاء إديه أودوك مادو مادو شادوها تدال السلام هيك ده بيبوينه ishi salam yi ka ado ku gwaye shi salam ile da yin da suke salam gida yi shi eh, unugun ga ojo unci salam ojo ma do assalam so ma an wadda ebo gini assalam so ebo ya kuma ma mi ne shi iyu gwa kuma muna adun ojo ma a cikin ebo ma kide ko ojo annabi sallallahu ne me na kale kudon gono go yo on shebo mem da ne ke du wa ngojo menakini attahiyatu lillah megi o takada mukarrar tauhid yi muhammad bin abdul wahhab amaru ko jun idwa mole attahiya alguma ta ko laba ne gide ku bitaka ni bi kalma ki manaka ki attahiyatu amugwa as-salawatu amowo ba maduha wa tayyibatu ba menwe fe ukola efe ukolo efe utsi efe ogbodo ame wo lɛ anahu tɛhiya salam gɛdɛ dzi uwaŋtsi aketa anaha la tufilihu lela uwa yi lɛ tsi itukpɛ kuma do ŋɔdzɔ nu ɛyà kɔdzɔ ɛbɔ kidɛ ku ọjọ ɛbɔ yɛ nɛ àwọn dɛ kɔdzɔ allah. then arabi akele al'illatu fi zalik yan kita ke ma tukpe ngojo ni ma ngoje wa ma yan wa kita ke ma tukpe ngojo ni li anna allaha huwa salam alhamisa akelu ta'limuhum tahiyya allati tuslihu lillah anabi mudu nguma ola wa yake tukpe ngojo o wa yanya tukpe ngojo da alaikum o wa yake tukpe ngojo le o cha tahiyya yakuma ci atahiyatu lillahi wasalawatu wa tayyibat ọla wà ẹ́ kìtìkọ̀ ẹ̀wọ̀ yọ rẹ̀ lillahi ta Babu kọ́ọ̀lù ẹ̀hẹ́n ọba abẹ́gidẹ́ akọ̀là ojú kọ̀ọ̀là aka kàwá onẹ̀ṣẹ́ aka mùkọ̀là lẹ́dẹ̀dá allahumma ofirili in ṣi ita ọjọ́ ebe mi mànà ṣẹ́ǹkẹ̀rẹ́ ẹjú ọjọ́ mi kone kisha adu aki adu mayi ngojo akisha ngere yu which means weti tine ngilen didogbe ye kiro yi yu she baari yun ya i ma oyo chi chi eji o edo po eh e, e, ngere yu wala abi deta fi sahih hadith e, fashi

Hmm? Lam yọ ọ̀dà edu eh. láàmù yọ ya azim al'amur láàmù yọ ipa amáyún fílì al'amri eh? ipa amáyún fílì al'amri ọ̀dà edu òǹṣe bí azim ma

yẹun iyon kó nẹ̀kí náà ṣàdọ̀ aṣẹ́ àṣẹun kìrẹ yúkẹ́ kààlẹ̀ wọn yóò iyon ìfìrìwáyà muslim yẹn ni hin wàlíyà ọdúnmà rọ́gọ̀bà eyu huhun kì nẹ tákì aṣàdọ̀ ayé eyu pàbò tó eyu huhun lẹ́lẹ̀ eyu pàbò tó eyu huhun lẹ́lẹ̀ bí màá ná adúwáyà kẹ́ ṣe ẹ̀

النهي الأولى النهي عن الاستثناء في الدعاء ما هنا أكن جنكون هشا دعاء كنا أقول كجن إيري يجوا شيء ماري جنا بلانين يقول كده الثانية كيج بيان الإلا في ذلك دليل دام قال ما وجن وما الثالثة كتا قوله عن أبي جواب يعني ليازم المسألة ẹ̀hún kẹ́ bí lẹ́ ẹ̀wù amúdùsẹ̀wọ̀n bó gágá ọgbọ́ lẹ́ ìdí ẹ̀ kẹ́ bí lẹ́ ẹ̀wù amúdùsẹ̀wọ̀n bó gágá arabi akẹ́lu ìbámu rọ́gọ̀bà eyi wù kẹ́ ẹ̀nẹ́ kó máa dẹ̀wọ̀n wẹ̀ ẹ̀wù ẹ̀wù pàhídùn alhamisa akẹ́lu àtàlílù lẹ́hàdà àmù dalili kì yẹn alámi lẹ́dàálẹ̀ màwọn jẹun màwọn wọn. báàbù babu ya ngoje wa mabe la yaqulu abdi wa ammati eju gbe ko ne kina ka kini adumi one kele aga adumi ono bule tu kina ka ale ni eni kina du hm eni kina du but ekido adumi adumi adumi yiki daga no mo kide wa o adumi yiki daga kide àmẹ́tù ṣe adó lẹ́bi ti dẹ̀ yé lóògùn lẹ́ fi sọ́hí iṣẹ́ wá fi adé tẹ̀fẹ́ ànàbí hùrẹ́ra abu hùrẹ́ra rẹ̀ jẹ́ láàánú bá ànà rasulallah sallallahu alaihi wasallam kọ́l oníṣẹ́gbẹ́ sallallahu alaihi wasallam ṣíkà láyé kúl àhádùkún ẹnẹ dú kíkà nù ẹnẹ dí hùmẹ́ kíkà gini ápù ìmọ̀rábàk dùjẹun ó ẹ̀jẹ̀ gini ẹnẹ dú kíkà alẹ́

ẹ̀hùn ká dọ́ aná kí ní sẹ́yìdì ọ̀nà ẹ̀yìn mi ṣẹ́nkọ́ ka ọ̀nà ẹ̀yìn mi ibi ẹ̀nà ẹ̀ní ẹ̀ màádùnẹ̀kọ́ ọ̀nà ẹ̀yìn hmm? màádùnẹ̀ ọ̀nà ẹ̀yìn ẹ̀mà kí ní most cases àbúgálàbà màmá mi mú nẹ̀ ní màá bòjì ọ̀nà ẹ̀yìn ọ̀nà ẹ̀yìn ọ̀nà amma ukola hujja ne ada cha alade cha cha cha ngiyure e ogele ka mo ingo e ju ngiyure ya hi toka nda du ma kini ele ko mo kuju ha ga du e, to ya kuda ko lo da e bo mo di society ge ni ma ti gidi to en da ka kuda lo da ko e na ji belu ke do ji gidi le ga bi yere ro nya ko mo ne e ba ke bi tu tu ko lu ji ma ile edo ne ko ne yin ile ba ibi ne ni maulaya maulaya ci wannan yi labiti da malikun maulaya yana kuma ta doki maula eh, ma'ana ci shan kuwa sadu ko eh, ne muwe latane barute ilamri maula muwe rajibu ma'ana hunka eh? dai obìnrin ṣeun kí ẹnẹ́gì tí mo kọ́ ẹ ti sáré ní yú ẹ̀yọ̀yọ̀ màá ń wọ́dọ̀ ẹ̀hẹ́n lábẹ́lẹ́kì suratu muhammad ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم torí ọjọ́ òun ṣe mọ̀ọ́lá ìyá àmà bàbá yìí àmà káàkiri àmà ní mọ̀ọ́lá ní tó àkìdẹ́dẹ̀ wọ̀lá ayé kòtòrálẹ̀ ó nà ẹ́dọ́ kí mọ̀ọ́lá ìgbèjú ìyàn but uh, in terms of imaki maana wa ibe nenu ishinyo imi ani bi ni adu ni kenadu na yunga kini sayyidi adu ni kenadu na yunga ki maulai ibe nenu ishinyo ma ko le fidu mo adu ke adu na yunga banalen wala yakul abdi ama wa ke chonei wa ke ka ena ka kini adumi ekan ameti adumi ekan abdi ki ameti chena kwerwa arab ṣe apákọ̀rọ̀ àgbàdé adú lóbilẹ́kọ̀ adú ma bọ̀tí gálà adú ohun àgà kàkà adú adu ọlẹ́kẹ̀lẹ́ ìnigisi lóbilẹ́ mẹ́lá mi nà máa yàrá lè máa dún máa dún máa adú ṣẹlẹ̀kẹ̀lẹ́ ẹ̀wọ̀n ìgbó kà máa ká adú ẹ̀lẹ́ ìgbọ̀nwọ́ ẹ̀wọ̀n

nọ́ọ̀sì ṣe ẹni kì í ṣe nursing certificate nìyẹn kì máa ní kì máa ní kì máa ṣe graduate ṣe ẹ ọ̀pá medicine dan mo máa rọ́ kí nọ́ọ̀sì ọbẹ̀ ẹni kì í ní skulu kì í dókè ní ọ̀bàǹgẹ̀dẹ̀ akọlọ̀kè náà mọ́lẹ̀ mo máa rọ́ kí school of nursing and midwifery yìí ẹni kì í ní skulu ọgẹ́ lẹ́jìnlẹ̀ dúró máa dán nọ́ọ̀sì so ẹni kì í ẹni kì í degree ne graduate ne kemi di graduate e ọkwa ogo elu nwa shi doctor eh. <laughs> ẹni gẹ̀ alìtú kọ́ jẹ́ ọ̀làmù gẹ̀ àmúdàbí á ẹ̀ríkún tó àjìrẹ́ rẹ̀ tó inú wa ina wuce akpakọ nù na mẹ́rin ẹ̀bọ̀ ìdóòyìn nígbà ẹ̀bọ̀ kì í akpakọ rú kì í àkì ní actor kì í àkì ní actress kì í àkì lion kì í àkì lioness bẹ́ẹ̀ nígbà ẹ̀bọ̀ kì í akpakọ rú bọ̀ tẹ arab mọ́ wá dó òbí lẹ́gẹ̀ wàlíẹ́kù ẹ̀wọ̀n kàkẹ́ fẹ́táyà ìgbẹ̀lẹ́ ọjà mi fẹ́tá òkóbi ọjà mi ti ìgbẹ̀lẹ́ ọjà wùlámi ọmọ òkóbi ọjà

adúmíọ̀ ní kẹlẹ̀ adúmíọ̀ ní òwúlẹ̀ ìkà ìyọ̀n ẹ̀dà òun lè na adú ẹ̀dọ́ kádún láyẹ̀ kó lọ́lẹ̀ abdu rọ́bì adúkí àkàkí ni òun dúmi idó ẹnẹ̀kìsì òun dúmi òun ìdọ́kọ̀ òun dún ẹ̀ wọ̀lá ìkọ́ àlùlọ́hù ẹnẹ̀kì wà ní kí àkàhún kàkí ni ka mi ka ma dukɔ cɛŋɛ ne yirudu òun si ɔnɛ yi toroko nkina kaki ni fɛta ya fɛta ti gulami okoju ojami abɛkigbɛlɛ ojami abɛkɔmɔnɛkɛlɛ ojami hɛn ɛkɔgɛlɛ e e, taale musani ma ŋɔ kɛnɛ keyi òun sadu cɛŋkɔ ŋa ya dɔnɛ yi nkina kaki sɛyi di ɔmɔlaya ɔnɛ yi mi hɛn e, mayɔ mɔlaya ɔnɛ yi mi lɛ fi ti dɔmɔ ìnù adɔ ìnù ìnù bí gbɔ. mmadụ bụ oke n'ihe ma ama ọga ọga ma gala akọ ọga onye eh, ìṣàkiri ọlahịa abẹ́rẹ́ lẹ́yọ̀lẹ̀ ìgbọ̀ eh, m da ìbrókìn gàgé ní ọ̀gá na ma ọ̀gá dìdì ẹ̀hẹ́ oyú ìṣàkiri hù mí ẹ̀hẹ́ ọ̀nà ẹ̀yìn òun ẹ̀ ọ̀gá lẹ́wọ̀n ti ka àlejò eh na my sickness be this this is my one him dey na my na my sickness that is na my oga so ami kelma oge le kene odudu oge akọ ọga ọga ene du ma do ene ene du amagobro ene du ma do ọga eh eyi yo na ayo police teacher ka ti teacher constable iche lance corporal iche eh imanya ka nini ne odudan eh

do ojo le bene je ndu en si ndu oge ko jo so ndu e don wen we ma on a ati ma amma ma tini kete tauhid hatta alfaz e mo jo gbogbo akere ba kola odo en ti akwalo e to e. kai o ene mo ne لا يرد من سأل الله من سأل بالله كو نعم أنا دوكي مو يودو بيوني إيه تو أنا دوكي ونشي من سأل الله عن شيء أمي بيزوتون يلين عرب لجون في فتح المجيد باب لا يرد من سأل بالله كتاب التوحيد أمي باب لا يرد من سأل بالله نعم أمام يجل لا أملا أمام يجل لا أملا يمرهم bila abdullahi bin umar radiyallahu anhu ungbe hadith yiru do amo e won ti babu la yirodu iyan kuma ko mu no nifa ma e ko ko ne nifa seun ki die bi po ojo egi ojo e mi phone e du mi ta gba gba kin egi ojo e mi ye ka ki do e le du mi ta gba gba kin ẹyẹ ọyọ ẹmọ yẹ gbogbo ẹdùnmí tá a gbá gbà pé ẹun kò máa dé nìkan ọmọ lágbọ́dọ̀ mu. ọ̀làkà anya kàkìdẹ́ bá bí a kàkìdẹ́ bá òmìnà ẹ̀dọ́gà nẹ̀ dá kì ha nà kàkì ni máa tí ní kẹ́ àkàwọn nẹ̀ ọyọ kẹ́kẹ́ kí ṣẹ̀wọ̀n lúwẹ́ni. ẹ̀ndẹ̀sán mẹ́rin báàbì ìgbèrò ní ti báàbù láàyò alùbí wọ́jẹ́ ìlà ilẹ̀ ìjẹ̀nà ẹ̀yìn adé yọ yọ wọ̀kọ̀ bọ́ náà kéèkì ọyọ́ kìí ojúmọ́ ọyọ́ kẹ́ àwọn ọwọ́ ìṣẹ́mi kẹ́ ẹ̀yìn adúgbò yọ ẹ̀hún bẹ̀ká ìjẹ̀nà hmm. martin kuma kó ẹ̀dúgbò yọ bìrẹ̀ bí because ṣẹ́ǹkà mọ́ dọ́ yọ dún bí ó ní ibi ìmúdàdùn nílẹ̀ kí tẹ̀wọ́n lẹ́n ẹ̀ àmàkẹ́lẹ́lẹ́ àníkí tẹ̀wọ́n lẹ́n ẹ̀ ẹ̀ nílẹ̀ ní kí tẹ́ni ó nẹ̀rọ ọjọ́ ọgọ́dọ̀ làwọn ẹ̀wọ́n mẹ́lùmọ́dún òfin lọ ìyá gbogbo àwọn

ẹbí ọjọ́ eme ẹ̀wọ́n ẹbí ọjọ́ kẹmọ́ yẹ̀mí ní kókó mi òun ẹni kò kẹ́bí ọjọ́ torí kẹ́ mú fóònù ẹ̀dùn mi. tó dáàmú nà ẹ̀bọ̀ máa dún ọjọ́ yọ ṣẹ́ńkà ẹ̀ ẹ̀hún kìí gbíte yugede ó nàá bèbí wọn wọ́n ẹbí ọjọ́ ẹ̀rọ abá ìsinmi wọn dá abẹ́kọ̀ọ́ yá kẹ àpàlẹ́ ẹ̀rẹ́ yìí àpàlẹ́ ẹ̀rẹ́ má lé ẹ̀jẹ̀ ya yoyo mi bura ni mi duwe yoyo mi bura ni mi bura ni mi duwe na we ke gi yoyo ke mi fonu e du ku ta ku da mi bura ni ne ale ju do mo so we ne du mi le ki a ya che ko wa na ni ki a ko ape yo ne du ki ni kel ma o do yo a wa du po en eh adabati babu lagelen abdullahi bin umar radiyallahu anhu عنهما قال اجتمع في عنهما تدون كوبا بان يجمع الصحابي ماشين رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم إن من سأل بالله أن تبان bàdúù ẹnẹ dúkì dùmé bí kàkí mẹ́gì ọjọ́ kẹ́kẹ́ òun bá yẹni mẹ́mẹ́ òun lẹ́dùn ẹnẹ̀lẹ́ ẹnẹ dúkì dùmé òun kò dọ́ ọjọ́ mẹ́mẹ́ òun lẹ́dùn ẹnẹ̀lẹ́ ẹ̀lúkú tọ́ tó dáálẹ̀ ó nẹ̀ ń dà kẹ́gì ọjọ́ ẹ̀wọ̀n dèjú ọ̀ nínú gbogbo ẹkí ń dẹ́nẹ̀ kúná wẹni ọkọ ọkọ yẹ kẹ gbaluka gbaluka gbaluka gbaluka gbaluka ka gbaluka yi ŋa tsema yi mi yẹ yọ yọ yi mi yẹ gini gini yẹ da yọ mi ebi ala da yọ yi ọkọ yẹ bu ẹni òun lu yẹ kẹ gbaluka kẹ yà li yà hẹ kẹlẹ bilibili kpadà gà kọlọ ọkọ̀ wọ ẹgbẹ̀ta ayé ọkọ̀ yẹra àwọn ṣẹ̀gbẹ̀tì oge yóò ṣe ní jáde náà rákà wọn fún wọn lóru àgẹ́ ẹ̀ ẹ̀ ọkẹ́ ayé lẹ́mítà wíjọ àgẹ́ wọ́n di ọjọ́ àgẹ́ nínú ẹgbẹ̀ ọjọ́ náà òun á di ọjọ́ á di di ọjọ́ yíyẹ lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ pa lọ́wọ́n ibn ma ne gifa me gollon saka ci 20 naira mudu a rike baka da Allah da mu a try ana zan no because ye ye le le ne ko yemi on ko la ka ge di ye ye mu no di je ma ki le le le ye all e ye di le do gbe ke ye du ye le ni kai to o ne bi me nko yo me se nfa to hu me dun se nki mu den ku me nu pa yun ku me ni ki ki ma bu me wa no na dun alaikum تدال يعتقد فتح المجيد شرح كتاب التوحيد عينه إلي تبا إلي تي إدي أمالي وجما يا ديني يا دي أمانك يا دي رانك وجما ngune hadini ṣẹ́nkú ní akílilẹ́ báàbì gidẹ́ akó àkínú ní kí kílilẹ́ ẹ̀tì tó dọ́ ọjọ́ ìgbàdó màdúró yóò wọ̀pọ̀ bẹ́ẹ̀ aliyi yomon adabi ati yankai wa man da'akum an yaduki dumawmu man ista'adha billah an yaduki bimeun bojo an yaduki iboko iteni bako bojo ugbo meba e fa izuhu metigba ko enele mimi bako le du enele ẹ̀dá nẹun yóò nẹ́ ni wẹ́ẹ̀dì ọjọ́ ọ̀wẹ́ náà yóò rẹ̀ ẹ́ ìmọ̀yọ́rù tíbà kò ń kó ẹ̀ mẹ́ ẹ́ ìmọ̀yọ́rù tíbà kò ń kó ẹ̀ mẹ́ ẹ kọ́ náà ṣẹ́kàtọ́ náà yọ́kà tó ń ẹ̀kí ṣẹ́kàtì tíṣà ń ẹ̀kí ṣẹ́kàtì pòlíìsì ń ẹ̀kí ẹ́ ìníyẹ́kẹ́ ẹ̀dá olówó ta ẹ̀ ima gbon kida ɛɛ, ngoshi nile eh yo eneke eneke ule nwa un bona yo frog job chiko mi da ya turi tali tali tali gbon n'o tali olu ere ja lulu be chaba tali juru wallahi eneke na mo te bodo mo ba mano ka tuna che eneke ni tali na guma mo ye ena guma pa hai ma na kuna ro mo na tali akita le na ro inu inu nale era ni wa uja

tura le one di teni gba fun me di gba fun ene ja bi ko yo me ame ole du me da akum mu fa jibu me je tale ju ba mu me abu na ju mu ichi o mu ka kini eno ke ye e ti de mu invite me me invite me me attend hm?

uskapa uskapa kula yi loge ne gide ne mun niki je kiwo mako eh gaskiya amma je mo ga shamaya uskapa kula ya gide ba ulu uyo melu amma di kula gide masha Allah okay then kula ga ne gide melu medina o kula ga ne gide melu medina sema mi kula ga ne gide melu me uyo me uskapa gide yi yo ali je keko so uskapa kula melu le o dilika amma je

amda agwagwa iya magana ga mai baya wa yabe ihu ma koi mada eh ihu ma koi ma da dale sunna nabi sallallahu alaihi wasallam shiga kinihi alu ali jua munne ma ngai eh, bai mai eh. ko sene duka invite eh, ni ishe wa ngai wa do ato jun go rada ki ko da ko dale yan ubugu ma duwa mu yi le ba

me kyado hangene le hatta tarawna annakum qad kafa'tumuhu kamen ku kuma maga kini kai wita duwe gire ba maga wa rawum eh ona mawdu jazakumullahu khairan oje ki yo me rawum man amma kuma yace yo ba oje ki me oje ye ka buga duku yi oje ye ko mo ki gani oje ye ka kana ta haile da eh, aya aya lu ni oje ki ngonyo to aya ki dai le akwa ibn shadwa nga dogi agba on di on di fa ndo na ramide elene gire ede mune ba yani yugo da mo sha gire ene mune because of ad rome gire ya kuba mo no rome do ene ki ne mune ni ani bi akile ka do ya ne no mune ba ati ne kile ka do anana yokolo la mu dawe abe cha do ile cha do abi la mu dawe ko ka do ko la ki dawe ke do ko

dumola ibu makadujo usero ma liya ma ya hal naire amma nuna yi ma kuma don duru a ma hmm. nga ma duru yago ya mama ya ma ami gas ku kai ya dola ga ayi abi akiyura go tire ya waluna so ku weni pa be memele bu mo ga da ba ka mo ero e ko gede kwende kuku je ke mudan me ayelu rami ani bi angi gwa ayelu biti biti biti biti ayelu enyo because ayelu enyo o je enyo continue amara na chune eje nyune to dara la go ma eh ene ti unwa to dojo uwe ke chune ma ke wo wa unwa la nuridu minkum jazaan wala shukura

àìlò ẹ̀yìn anára ẹlẹ́yìn anára hmm. ẹlẹ́yìn rọwáhù àbúdáwúdá ọ̀nẹ̀sá ibi sẹ́lẹ̀dì sàhí ẹgbà kàmú ní àtàkùyé màá lójọ màmọ́ mọ́mọ́dọ̀ wọn lóṣe ilé tí a náà máa jẹ́ rẹ̀wọ̀n iṣọ́ amádọ́ iṣọ́ ẹ̀hún ilẹ̀ máa ṣe lẹ́dọ́wọ̀n ọkọ̀dọ́mọ àmábàlọ̀ ẹ̀rẹ́dútẹ́yà ní èyí nù ṣẹkọ̀kọ́dọ́mọ kẹ̀dí 3000 2000 ẹ̀dùn àmà àmàlẹ́oúnjẹ ẹni yẹ amánijẹ animátẹ́niyà nánú nígbà tí alùsẹ́nì ti kẹ̀ máa ń nọkọ́ kẹ̀dùn àgbàdo ní kẹ́nà mẹ́wọ́n kẹ̀ túgbẹ̀tẹ̀ ṣe ń kàyín iye iye gidoko yẹ ẹ̀nẹ́ oṣù kẹwà kókó ẹ̀nẹ́ àmẹ́ni ẹlẹ́kẹ̀ ti ń àmà náà yẹ bá ẹ̀yìn òkùnmàṣí ẹ̀ngẹ́ra ẹ̀lẹ́ ìbáàbí iye òdòdó i'adatu min ista'adha billah ene ki mojodu boko bega ki etiba kun kun ke tudenge biene ene ki akini hi egi ojo ke de biene kerebo biene kerebo ene ki min ene ki ba gi ojo le ke eketa ìjábẹ́tò dáwà ó lẹ́ dẹ́ mú invite ẹwọ́ kò ṣe ẹlẹ̀ most especially yìí ma máa dé dẹ́ pàì sincerity máa dẹ́ alẹ́jọ́ ọ̀bẹ̀ta ẹ̀yẹn gbẹ́rẹ̀ ẹkún yóò yà ń ọ̀nà gbẹ́rẹ̀ ẹkọ́gọ̀dú wí méjì dẹ́ alẹ́ kàdà ẹ̀rí dọ́ ẹ egbò ẹ lọ ayé ló lẹ́lẹ́gẹ̀tẹ̀ òun ẹlẹ́ ìdàdùn àmọ́ adàbẹ̀ ma ilẹ̀ kì ma ti seriousness ní ẹ̀dùn ti ẹ̀hún kò nẹ̀ tí ẹ máa tí nítorí kẹ́rà ẹ lóhun alkìhọ̀yẹ̀kì dáwẹ̀ ẹ́n kìhọ̀yẹ̀kì dáwẹ̀ ẹgbẹ̀dẹ̀múnà ẹ máṣàkà nà ọ̀yẹ̀ kì aha aduha na adura elu tẹ nù pàhẹ́ mu múnẹ̀ tàdù alẹ́lẹ̀ ẹdura elu ẹgbẹ̀rún láyé gbọ́

hatta tarawna annakum qad kafa'tumuhu turkana laki liga kini me ayulu enle me ura babi kikile gidoga ne amela bishimani takadago turu unku gida tele ma marala ma babu la yusalu bi wajhi llah ila aljanna halakum hmm. la yusalu abiki la ما شاء الله ما شاء الله باب máa di yóòyó gbọ̀kọ̀bónì hmm. máa di yóòyó bokobuhin illa aljanna ẹ̀wọ̀n kẹ̀lẹ́kẹ́ díjú yọ gbọ̀kọ̀ ojíun bẹ̀ká aljanna rẹ̀ díjú ọjọ́ àbájí ní òjìmọ̀ ọjọ́ máa kí díjú ọjọ́ òjìmọ̀ ọjọ́ máa mẹ́rin lọ́mọ̀ because àgbà kí ní ọjọ́ níjú ìníjú ìjú abánẹ̀jẹ̀lẹ̀ ìnẹ́ tọ́ ìyà àwọn nugbó kí ejúun ɛn kì àŋɔ míìn òjìmáwó ẹ̀lẹ́kọ́ tó dáálẹ̀ èdè òun ṣàgbójí tó òun ṣàgbójí ẹ̀hún nẹ̀ ní kí bí pakúchaka lẹ́yìn mi hadithi kuma efi fatahul ní kí yíyan hadithi lẹ́lẹ́gẹ̀ oyi bá bi but kawai dai yanki babu ya kayi dai ainihin um, jabir radiyallahu ta'ala anu a nufi sallallahu lais la yas'alu bi wajhillah illa aljanna ona abibi do ijo di ijo ojo gboko gi ijo ojo kece na ba na imi eh chaka chunu gunu go ojo nge bibiu ehun to e ju gboko chide ebi aliyana eyu ehu ma kisho yi mo yo ma mi ne mi da ni fa onugunu gi eju oyo gi eju oyo ke se nga ba na mi onugunu go ojo ke ka ka ojo akojo gi eju e ba na mi ehun eku ma ni ki di eju oyo gbo ko oju aliyana abu dawuda gba fihi masal ko hana an yas'ala bi wajhi la ila ghayat al matalib e bi ki ta ta ta pa kuchaka o ma de yo yo bi hmm èkejì ithbatu sifati al wajhi ma won jenwa ma ga gini unugunu gojo iwon se ni ju uju yi ju yo se ne subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik